الحمد لله نحمده ونستعينه ونستكفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أدوكم فوق فمولوبا ọba tí ó gẹ́gẹ́ bí a ti ṣe ìgbàlérò àti ibi ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó dákun kó jọ kó fi ìpàdé àwọn àti Ramadan kó jẹ́ kó rọrùn kó sì fi àlùbáríkà sí fún wa. àdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá pé bó ṣe wù wá òun náà ni ọlọ́run bá ṣe àlámọ̀rí wa. gbogbo àṣà ìtàn tí wọ́n wá jẹ́yàn rere níbi iṣẹ́ olóore kí ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó jù sọ̀rọ̀ àtàlákùn kan nípa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú àtàwọn sọ̀rọ̀ ọlọ́kọ́mọṣẹ́ àbáríkẹ́ ọkọ̀ kan wọn lápapọ̀ àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala nítorí àkọ́ tí ó fi di ọjọ́ gbọ́n kí á mọ́kànlá kó mọ́ yà wá ní aṣáájú ẹ̀dá àbíbọn Muhammad sallallahu alayhi wa àkú àkú oríire torí pé ẹni tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó bá fún ní àǹfààní kí ọjọ́ orí rẹ̀ kó jágùn kó sì Ramadan kó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore àlùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì khairu nas man tọ́lá umruhu wa asnata amaluhu ànábì lọ́lọ́rọ́ yìí ní òun náà lẹ́nu tó yẹ pé ọjọ́ orí rẹ̀ gùn ó sì wá gùn sí yẹn òun náà ni iṣẹ́ olóore rẹ̀ ó ń pọ̀ sí i tó bá ké bí ọlọ́run bá ṣe fún wa ní àǹfààní yìí tá a fẹ́ kù láyé tá a tún wá mọ ojúṣe wa nísìnyí àti dìde lóru lọ́jọ́ àkọ́kọ́ tí a bá tì lẹ́ni tí ó ń ṣe dáadáa yìí tó sì fi parí ilé yóò jẹ́ òrè fún wa àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé oore ni kéèyàn bá ní àǹfààní láti mọ sẹ́kù láyé láti mọ ṣiṣẹ́ olóore nínú ẹgbẹ́ wa hadith àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ní as-salawatul khams ìrun ẹ̀ márùn ojúmọ́ wal jumu'atu ila al-jumu'ati wa Ramadan ila Ramadan. مكفرات لما بينهن والحج إلى والأمرة إلى الأمرة والحج إلى الحج مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر النبي صلى الله عليه وسلم ونبي لا يعني كسيكجي لا يعني جمعة كسيكجي لا يعني رمضان كسيكجي لا يعني أمورة كسيكجي لا يعني حج كسيكجي النبي نتمي بين يباتي جنسي ببوعوان ese ńlá ńlá ńlá ńlá ọlọ́run ó máa ń lo ààrẹ òfin méjì kejì yìí ó máa ń lo láti fi pa ẹ̀ṣẹ̀ ẹrú ọlọ́run máa ń lo láti fi parẹ́ tó fi hàn wípé nígbà tá a láǹfààní àti gba Ramadan mi sùn tọ́lọ́ tó fún wa lóore ọ̀fẹ́ láti gba Ramadan lélẹ́yìí eléyìí nǹkan òòrè ló jẹ́ fún wa nàṣíyà táwa fún àwọn ọmọ ìyá wa oníkálọ́ kí a gbìyànjú ká má jẹ́ kí èṣù kó nìkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àwọn àsìkò wa ọlọ́run kó jẹ́ ká rí lò dáadáa àwọn iṣẹ́ olóore ọlọ́run bá lọ́wọ́ sùpàá ọ̀tàlá kó dàpọ̀ kó jẹ́ kúrò wá lọ́rùn. iṣẹ́ tá a tara bọ̀ lónìí yìí iṣẹ́ tá a bẹ̀rẹ̀ yìí iṣẹ́ kan tó yẹ pé ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala òun nìkan ni máa ń fẹ̀sán rẹ̀ nínú hadith Abi Hurairah radiyallahu anhu alẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́bìnrin kúlù amali bini adam lahu illa siyam gbogbo tó máa wo sẹ́ pátápátá tó máa nábì adam bá ṣe òun ló máa di táwọn ìbẹ́sàn rẹ̀ ó ṣe tó illa siyam alẹ́bìnrin àfi ààwẹ̀ nìkan fa inna òní ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ àmọ́bí sọ̀rọ̀ láti àwọn ìpè ọlọ́wọ́ bá sọ̀rọ̀ èmi ọlọ́run mo ní àwẹ̀ wàlẹ̀ ájísì ibìhì èmi ní ń sẹ̀sán àwẹ̀ wọ́n sì yá mojú ńlá anábì ní ọlọ́run ọba sọ pé àwẹ̀ <clears throat> gàgá ni anábì wọn fún wọn ní ìmọ̀ràn pé ọ̀yìnbá kẹ́hìnà yẹn ọmọ ìsọ̀rọ̀ mi àfọ̀dù nígbà tí wàá di ọjọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá ń gbàwẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ tí ó dáa wọ́n lọ yẹ sọ̀rọ̀ ọlọ́run ikú yìí wọn là yẹ jihani kó mọ́ wù wá aláìmọ̀kan fa ìṣà támà o ahadun àwòkọ́ tẹ́lẹ̀ o tẹ́nì kankan bá gbéjà wá bá a tó bú o alábìnrin kò sọ pé fàlìyàkó ìní sọ ìmọ̀rọ̀ táyìn nínú súnà téèyàn bá fẹ́ gbé lọ́wọ́ yìí ẹ̀ẹ̀mejì ni ìní sọ ìmú ìní sọ ìmú èmi ń gbàwẹ̀ èmi ń gbàwẹ̀ ànábì ní gbogbo ẹni tí ò bá rí gbígbà wá bá yín bóyá lójú korojú ni àbí lórí fóònù ni lórí òkú tí súnmọ́ ẹni kà ṣe lásìkò yẹn mo jẹ pé yorùbá ní ọmọ èèyàn ọmọ èèyàn ọmọ àlèyàn ni mo rí lóṣè bí ṣùgbọ́n ká má gbàgbé pé gbogbo ìjọ tàbá tó rọ̀ yorùbá tàbá tó láti sàlẹ̀ muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí ń pè wá lọ síbi ẹ̀sìn ìyẹn dẹ̀ ní tó náà ọba aláwọ̀ subhanahu wa ta'ala tó torí ẹ̀ dá wa ọlọ́run bá dẹ́dà wa ní wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ìdáyìn àtàlìjàn ló ń torí nǹkan kan àti kán lè bá àwọn sinmi ibi táwọn ibà ń pè wá lọ yẹn ìjọsìn ni ṣùgbọ́n nìkan bá wá gbéjà wá bá wa ànábì ní sọ wípé inni sa'im inni sa'im èmi o inú àwẹ̀ ni mo wà èmi o mo ń àwẹ̀ lọ́wọ́ ànábì wa ni walladhi nafsi mo fi ẹni tí ẹ̀mí mi Muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra làkàlù fúnfàmì sọ im àtìyàbò ìndàlọ iye ọmọ ìkìyàmọtì mẹrin ṣe mẹsìkì anábì sọlọlọ àṣàlà ń pé òórùn ẹnu aláwẹ̀ tó bá di gbangba ìkìyàmọ Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pọ̀jù ó sì dùn lọ́dọ̀ Ọlọ́run bá ju òórùn àlùmẹsìkì lọ wàlẹ sáà ṣe mi fara hàtà ni yẹ fúra kàfùmá gbogbo ẹni tí máa gbàwẹ̀ ànábì ni wọ́n ní àsìkò méjì tó yẹ pé ìdùnnú ni wọ́n ò máa rí láwọn àsìkò méjèèjì yẹn àkọ́kọ́ ń bẹ̀ ìdá aftọrọ fọ́rẹ̀ habi fútiri yìí táláwẹ̀ bá ń sínú inú inú ìdùnnú là máa fi sínú pé alhamdulillah látàárọ̀ tá a ti lè mú nǹkan kan lọ ẹnu látàárọ̀ tá a ti lè mú mi ọlọ́run ti wá yọ̀ǹda báyìí ànábì ní ìdùnnú alákọ̀ọ́kọ́ nìyẹn ìdùnnú ẹlẹ́kejì yìí وإذا لقي ربه فرح بصومه tó bá dogbó ẹ̀ kìyàmọ̀ tàbá tó pàdé ọlọ́wọ́ bá nígbà táwa náà bá rí ẹ̀san àwẹ̀ wa ànábì inú ìdùnnú ńlá tó wà jọ náà ìyẹn ìdùnnú ẹlẹ́ẹ̀kejì àbí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́ bá Allah subhanahu kó dákun kó jọ ọ́ kó jẹ́ pé bọ́lọ́n bá ti fẹ́ ìlànà wọn ṣe ṣe àwẹ̀ tàbá wọn ni wà hadith àbí wọn yọ̀rọ̀ tàbá jẹ́ àlọ́ àyẹ̀wò النبي صلى الله عليه وسلم شكي من صام رمضان إيمانا واكتسابا إيمانا pẹ̀lú ìgbàgbọ́ pé ọ̀ràn yẹn tọ́lọ́wọ́ bá ní wàtísáàbà bí ò bá àti wulẹ̀ kó tó nínira ní ìrora fún wa tó ànábì sọlọ́mọ àṣọ sọ pé téèyàn báyìí farada gúfèrè náà hù mọ́ takọ́ dámọ̀ ní zambia gbogbo ń dá àti dá lẹ́sẹ̀ pátá ọlọ́run ọba adédà wa kọ ó ṣetán láti ha gbogbo ẹ̀ dànù. ṣẹ́ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí òun ni ká máa rántí nígbà tá a bá ń gba àwẹ̀ wa àwọn ọ̀rọ̀ yìí òun ni ká máa jẹ́ kó jìnnà sí wa òun ni ó mọ jẹ́ ìjánu fún wa níbi gbogbo àlámọ̀rí wa nígbà tí a bá ń ṣe tá a bá ti ń gba àwẹ̀ àbí ọlọ́run ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn ilé ìfọ́tàpátá ọlọ́run kó má jẹ́ kí ṣàìtọ́n kó gbà wá lágbèé kó má jẹ́ kí ṣàìtọ́n kó rírì jẹ níbi ẹ̀sìn wa ẹ̀yin ọmọ ìyá ẹ̀sìn kálá àdúgbò wa láti mà kì í ṣe ń tó ṣàjèjì sí wa pé Ramadan orúkún mi ní arkanil Islam òpó kan gbòógì tó gbé Islam dúró tábàlẹ̀ wọn hadith Abdullahi ibn Umar rọ́dí aláàlẹ́ ààrẹ rí bẹ́ẹ̀ ní Ramadan kì ṣe pé ó wù mí máa gbà wẹ̀ bí òwò mi máa filẹ̀ eléyìí ta kú bọ́lá ọba ṣe gbé àwẹ̀ kalẹ̀ fún wa bàbá òní lọ hadith alẹ́gbọ́n nínú ọ̀rọ̀ náà bá lọ́kọ̀ Allah subhanahu wa ta'ala náà al-Qur'an ọlọ́ni ya ayyuha alladhina amanu kutiba alaykumus siyam ẹ̀yin mọ́mì ní aṣàwẹ̀ lọ́rọ̀ yà fún yín o kì í ṣe nǹkan tẹ́ ẹ̀ máa ṣe ní yọ̀bọ̀kẹ́ o kì í ṣe nǹkan tẹ́ ẹ̀ máa ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ o àṣẹ lọ́rọ̀ àyàn lẹ́yìn lórí mi kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá a ti ṣe ṣe lọ́rọ̀ àyàn fáwọn tó wá ṣáájú ti ní bá a ṣe ṣe lé wọn lórí. bẹ́ẹ̀ ni a rí nínú hadith anigba muhammad sasala nínú hadith jibril nígbà tó wá bá anigba muhammad sasala pé ya rasulallah akhbirni anil islam wẹ́ ànábì sọ̀ntín jẹ́ islam fún mi bàtà ànábì wa máa fún lẹ́sìn ànábì ni al islam an ta'budallaha an ta'budu Allah wa la tushriku bihi shay'a ìtumọ̀ ilé la ilaha illallah torí pé ẹ bá wo la ilaha illallah ó ní an ta'budu Allah wa la tushriku bihi shay'a wa la tushriku bihi ó ní ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé kó o gbà pé kò sọba kankan tí èèyàn máa ń jọ́sìn fún lẹ́yìn ọ̀rọ̀ ọba Allah subhanahu wa ta'ala àwẹ̀ ló dé nísìnyí àwọn kan wọn àwọn àgbàlagbà tipẹ́tipẹ́ láti máa ń gbọ́ pé àwẹ̀ méjì ẹ̀dì mọ́lẹ̀ nígbà tó jẹ́ pé àwọn eléyìí wọ́n fara ti wọ́n ṣe àpíà wọ́n ṣe gbéra wọn kalẹ̀ bíi mùsùlùmí ọ̀ǹtì nígbà tó bá dìgbà wẹ̀ làwọn náà wá dẹ̀tífẹ́ ara wọn gẹ́gẹ́ bíi mùsùlùmí kò sí irú nǹkan tẹ́ ẹ̀ lè bá lọ́wọ́ wọn wọn ní kí wọn ṣùgbọ́n tó bá dìgbà àsìkò àwẹ̀ á bá wọn pàdé eléyìí kò ṣe déédéé pẹ̀lú àlàyé ilé ìṣẹ́ ọlọ́ọ̀bà lọ́wọ́ subhanahu wa ta'ala tó fi lélẹ̀ fún wa ànábì sọ̀sọ́lá ń sàlàyé pé al-islam àǹtà àbùdàbà ìjọsìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú la ilaha illallah kọ́mọ nìyẹn kọ́mọ débi ogun kọ́mọ nìyẹn má débi àjò bóyá èyí tó hàn àbí èyí tó pamọ́ wọ́n gbé nínú àwọn ìlànà táwọn èèyàn ń gbà ṣe ọlọ́run tó jẹ́ pé nítorí pé nìkan kan ọmọ lẹ́lòmíì fi gòlé tó fi ń ṣe é èèyàn bá وكيف بربنا سبحانه وتعالى وما تبني لا يخفى عليه شيء في الأرض ولا في السماء إن كان بما فلو ما ندى لكي سما بين كان بما فلو ما ندى النبي صلى الله عليه وسلم ندى تيمو فجب ليسي أن تعبد الله ولا تشركوا به شيئا لا تشركوا به شيئا ẹmọ lọ ní oníyàn bí wò ẹmọ lọ ẹmọ sì ń kẹtọ وتقيم الصلاة يوم واكيو نتيجة إسلام النبي صلى الله عليه وتؤتي الزكاة المفروضة زكاة جورانيا تريد زكاة إسرائيل من بي زكاة إسرائيل من الصدقة ìtọ́jọ́ràn yẹn ni sàká òun ni kó náà ó ṣe àrísìkí fún yẹn owó ẹni pọ̀ kí sàká ó wọ̀ ọ́ ara téèyàn fi jẹ́ mùsùlùmí nìyẹn wà á ń tẹ̀sùn wọn وتصويم رمضان بكنا كين يما جاء عويس رمضان في رمضان ورغم يمتلون الله سبحانه وتعالى كما جاء ناسيا خافشي كما جاء لارين كفار bàbá sọ̀rọ̀ pa àwọn tó jẹ́ ọ̀rọ̀ yẹn àti mọ rọ̀mọ̀bọ́ọ̀n ọ̀rọ̀ yẹn ni nínú àwọn tó jẹ́ ọ̀rọ̀ yẹn òun náà tún ní àwẹ̀ tá à ń pè ní àwẹ̀ lọ́dọ̀rọ̀ kí là ń pè ní àwẹ̀ lọ́dọ̀rọ̀ àlẹ́dọ̀rọ̀ níta ń pè ní mẹ́bìrù òun náà ni kéèyàn jẹ́jẹ́ kéèyàn jẹ́jẹ́ bá lámọ̀rí ọmọ mi bá fi rí báyìí bọ́lá mọ́ ya yìí mi bá fi rí báyìí ń gbá àwẹ̀ ọjọ́ mẹ́ta kan náà gbogbo ẹni tó bá sọ báyìí a sọ pé ààwẹ̀ tó làbọ̀ra rẹ̀ lọ́rùn yìí ààwẹ̀ nẹ́bìrù ni ààwẹ̀ nẹ́bìrù sì ní ọlọ́ọ̀bá náà sọ àtàlà ibi tẹ́ẹ̀dá gbé sí ọlọ́ọ̀bá bá gbà sí ó dà bọ́ra rẹ̀ lọ́rùn ọ̀ràn yìí bí ọmọdún náà fi jẹ́ ọ̀ràn yìí lẹ́yìn ọmọdún àwẹ̀ tó tún máa ń jẹ́ ọ̀ràn yìí wọn náà ni àwẹ̀ ilé ìta sọ yìí àwẹ̀ ilé dúró ó jẹ́ pé àlebo Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì kí wà nílò pé ká má ba ọlọ́wọ́ ba lò báyìí pẹ̀lú wípé a máa sọ wípé bọ́lọ̀ bá bá ṣe nǹkan báyìí àwọn ló tẹ ọlọ́run ọba lọ́rùn pẹ̀lú ìjọsìn kan pàtó ànábì ní ìnàmọ̀ ìfọkànjù bí yìí nínú ìgbàfẹ́ ànábì ní àwọn ènìyàn máa ń bá lò báyẹn nítorí pé àwọn tí ẹ bá fún ní nǹkan kò ní fún ní tọwọ́ rẹ̀ tẹ́ ẹ bá sọ pé fún ní nǹkan kò ní fún ní tọwọ́ rẹ̀ ànábì ní ọlọ́run bó kì í ṣàwọn débi pé àmọ́ ẹ lè pẹ̀lú pé tó bá fi ṣe nǹkan báyìí fún mi èmi gbà wẹ̀ sallallahu alaihi wasallam kó kọ́kọ́ discourage wa bí ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ọ̀ràn ẹ̀yàn ni kó tẹ̀lé nítorí àbúrà rẹ̀ lọ́rùn tó bá jẹ́ pé àwẹ̀ lẹ́nu nǹkan bá gbé kalẹ̀ báyẹn a sọ pé àwẹ̀ yẹn ń kọ́ àwẹ̀ nẹ́dìrò nìyẹn àwẹ̀ nẹ́dìrò sì ní ọ̀ràn ẹ̀yàn ni ọmọ nìyẹn gbọ́dọ̀ gbà lẹ́yìn àwẹ̀ lẹ́yìn àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù àwọn ẹlẹ́jìrì ọ̀rọ̀ yẹn ni ààwẹ̀ tó tó jẹ́ ọ̀rọ̀ yẹn bíi méjèèjì tí a ti sọ ṣáájú òun náà ni ààwẹ̀ tó bá jẹ́ ààwẹ̀ kàfáàrọ̀ a máa fi ààwẹ̀ a máa fi ọlọ́run bá aláṣọ ọ̀dàlá ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tá a lè fi ṣe kàfáàrọ̀ nínú ẹ̀ tá a máa fi kàfáàrà òun ẹ̀ ni ẹni tó bá lọ súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàáwẹ̀ bá ẹ̀lẹ́yìn yìí kàfáàrọ̀

ànábì sọ̀rọ̀ wá sọ́nà wá ju kalẹ̀ pé kó lọ bọ́kùnrin ẹ̀rú ànábì ní kó lọ sàwẹ̀ oṣù méjì tẹ̀lé ntẹ̀lé sọ ọkùnrin ní pé ẹ oṣù kan là ń gbà lọ ṣe irun náà yìí tó ń bá tó ní kò ń gba méjì oṣù méjì ipá àwọn ò sọ ànábì sọ̀rọ̀ wá ní pé ìdá kó lọ wá àwọn aláìní tó jẹ́ ọgọ́ta nínú kó fún wọn lóúnjẹ ọkùnrin nípa àwọn kà kò lọ bí alẹ́ bisọ̀ máa àlọ́ sábà wá fọ rẹ̀ tì sí i bọ́dé tí mo fẹ́ lò níbi hadith yìí òun náà ni pé ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ oṣù méjì tẹ̀lé ìtẹ̀lé èmi yóò fi gbà tó bá ti yẹ ní kí èèyàn súnmọ́ ìyàwó ẹni kò sí àkọọ́lẹ̀ kankan tó sọ wípé ọ̀nà èyí tó yọ ọ̀nà kan náà fún ìyàbá bá tó bá gbàgbá àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ pé yóò san kàfàrà ọ̀nà kan dódó tí súnà fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé ẹni tó bá jẹ́ kó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ ní tí ó ṣe ní tí ó fi ṣe ìtara ní tó bàjẹ́ níbi àwẹ̀ rẹ̀ òun náà ní àwẹ̀ oṣù méjì kàfàrà ni nínú àwẹ̀ tó máa ń tó jẹ́ kàfàrà náà fẹ́ pọ́nra yẹn náà ni ẹni tó bá ṣe àṣìṣe tó bá pààyàn bí èèyàn bá fi mistake pààyàn ọlọ́run mọ́ fi rí ẹ̀sìn àdéhùn fẹ́ni kankan wa ọ̀ràn èèyàn ni pé ẹnì yẹn kọ́ yóò ṣe kàfàrà kàfàrà rẹ̀ sì ni àwọn oṣù méjì ń tẹ̀lé ń tẹ̀lé tábà wọn ṣúwàtò ẹ̀mẹ̀fà láì ibi tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ti ń sọ ilé yìí ààwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn ká mú lọ́wọ́ kàfàrà ààwẹ̀ tó bá jẹ́ ààwẹ̀ kàfàrà lẹ́yìn àwẹ̀ Ramadan tó jẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ nọ́bìrì jẹ́ pé fúnra ẹ̀yẹn lèyẹn là bó yẹn ra rẹ̀ rọ́ọ̀ fúnra ọmọ nìyẹn ló làbúra rẹ̀ lọ́rùn pé tọ́lọ́ bá ṣe nǹkan báyìí fún òun ó gbá àwẹ̀ ilé ìjọba yìí àwẹ̀ yìí náà ọ̀ràn yẹn ni bákan náà òun náà ní wípé àwẹ̀ kàfàrà náà jẹ́ ọ̀ràn yẹn gbogbo àwẹ̀ tá a pè lọ́ràn yẹn yìí kódà tí páyẹn ò bá kà lásìkò kan bóyá nítorí àìlera ni àbí nítorí kẹ̀kẹ́ gbogbo ìgbà tá àǹfààní bá yọ ẹ̀rọ gbọ́dọ̀ fọ owó pa níbi àdéhùn ọkùnrin tó bá ìyàwó rẹ̀ ṣe nítorí ìgbà tó sọ pé mi ò ní kápá àti ìgbà rẹ̀ àlẹ́bí ní kó lọ bọ́ aláìní ó nípa òun òní tó wọ́n fi bọ́ àwọn aláìní wọ́n ń sọ yẹn lọ́wọ́ náà bá gbé apẹ̀rẹ̀ dàbídàn ogun wáfàlẹ́bù ọ̀mọ̀ṣàmọ̀ṣọ́lá àlẹ́bí ní kó lọ fi bú àwọn aláìní ó wá tó ń sọ fáànàbí wípé àwọn ará ní òun gan kò sí nǹkan tí wọ́n jẹ àlẹ́bí ni mọ́ ẹ lọ fi bú àwọn ará mọ́ ẹ lọ fi bú àwọn ará ní rẹ̀ àwọn onímọ̀ wá gbọ́ ti lọ fàdí ìtòlù wọ́n ní pé ṣé ó túmọ̀ sí pé ọkùnrin yóò ní san kàfàrà mọ́ ẹ àwọn afẹ́fẹ́ ní rárá yóò san kàfàrà ní gbogbo ìgbàkígbà tí ìgbàláàyè bá wà fún láti gbọ́ bùkátà rẹ̀ tí ò bá síbò tí ò bá sígbà láàyè fún títí tó fi máa pàdé ọlọ́run bá a sọ pé kò sí kó dọ̀rọ̀ fún kò ní ìkápá láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n tó bá fi ní ìkápá láti ṣe pé a òun ti wá ní bọ́ọ̀lù ní ọgọ́ta báyìí o yàtọ̀ sí jòó ní sísẹ̀lẹ̀ gbọ̀ngàn ṣẹlẹ̀ yóò padà ṣèkà fún ara rẹ̀ náà àwẹ̀ tó bá ti gbé ọ̀wẹ̀ rẹ̀ yẹn kò sọ pé kéèyàn máa ń dá nínú ọ̀rọ̀ sí àtàkù bẹ̀rẹ̀ fún àwọn ọmọ ìyá wa ló jẹ́ pé ẹ̀sìn ọlọ́run bá pàtàkì lórí oníkàlùkù wa òun náà lè pe gbogbo ẹ̀ tó bá jẹ́ obìnrin tó bá fi pé ó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ a sọ pé ààwẹ̀ tó bá jẹ́ pé wọn ò bá láǹfààní láti gbà nínú oṣù wọ́n ń gba ààwẹ̀ yẹn padà ó gba ààwẹ̀ yẹn padà gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith ìyàwó Aisha ọ̀rọ̀ ìgbà àmì Muhammad salam sọ pé ọlọ́run yóò dáa lọ fún àwọn obìnrin lásìkò tó bá ń ṣe háìbọ̀ wọn ṣùgbọ́n kò bú wọn ní àwẹ̀. obìnrin gbà àwẹ̀ padà tó bá já sí pé ó ń ṣe náà ṣùgbọ́n tóbìnrin bá fi falẹ̀ ọdún ní bá ti tó táwọn onímọ̀ sọ ń bẹ̀ tí wọ́n kọ́ ọ̀rọ̀ ń bẹ̀ òun náà ni wípé yóò gbà gbogbo àwọn obìnrin pé pé ààwẹ̀ wọn wọn máa fi ń falẹ̀ ni kí wọ́n lákìyèsí lórí ilé yìí ká sì ṣe àtúnṣe. ìpinnu tá a máa ń wá ní àbíkú ìyàwó ń òun ni wípé ìyàwó kò sọ wípé máa ń wà àwọn òun sì ni ilà wà níbi àdéhùn ìyàwó Aisha tó fi máa ń jẹ́ kí àwẹ̀ ní ọ̀palẹ̀ níbẹ̀ yẹn ó ní torí pé hájà àlẹ́bí sóhun ó máa ń pọ̀ ó máa ń àlẹ́bí máa ń bùkátà sí ó pọ̀ jù eléyìí ìfẹ́sìkìsì fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa lóbìnrin láti máa lọ àwẹ̀ wọn lára torí pé tó bá ní àlẹ́bí máa ń bùkátà sí Aisha ìwọ náà lọ́ba di wípé ọba sọ kókó iná ló bùkátà fún ṣé ọkọ òun àtà méjì tó ti dùn wọ àdúgbò kan fúnra rẹ̀ àti àìsà ṣẹgbẹjọ nínú nínú táwọn àwọn obìnrin àwọn àwọn obìnrin tí wọ́n dákun kan gbé jẹsìn wọn ó gbé ó gbé sókè pẹ̀lú wípé tí ọ̀nà dọ́ọ̀nù bá ti ń lọ òun nìkan ti mọ fún àbúrò ni wọ́n fẹ́ sọ àwọn ẹran padà nínú tó yẹ kó mọ bà wọ́n lẹ́rù wípé ìgbà tẹ́lẹ̀ mi máa gbà kò sẹ́ni kankan tó mọ̀ torí àrò gbogbo àwọn ọmọ yàrá tó jẹ́ obìnrin wọ́n ní àkọkàn sí ààwẹ̀ wọn kí tètè rọ̀mọ́dán ló bá ti lọ. wọ́n ní kí wọ́n sì kí kí wọ́n gba ààwẹ̀ náà kí wọ́n bá náà sọ̀rọ̀ kó má ṣe lọ. nínú nǹkan tí màá fẹ́ mẹ́rin gbà fẹ́rẹ́ nítorí àsìkò tó ti wọlé òun náà ni pé kí àwọn obìnrin ó mọ̀ wípé pátápátá ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lọ̀rọ̀ ló ń fẹ́ fún ẹrú ọmọ tó ń ṣe ẹ̀sìn yìí ọlọ́ọ̀bá ni yorí ìdúgbò kò kò mọ̀ lè yí sọ̀rọ̀ wọ́n láàyò rí ìdúgbò alaikum wa rahmatullah ọlọ́run ní ìtẹ̀kùn ni mo fẹ́ mi ìfẹ́ ìnira fún yín. wa ma ja'ala Allahu alaikum min haraj bẹ́ẹ̀ ni ọlọ́run bá ń sọ pé òun ò gbé nǹkan kan ní wa lórí tó wà lágbára tó wà wọ̀ lára òun ní abala tí ọ̀yà yẹn wà kó tó di pé ọjọ́ àwẹ̀ ò máa gbá ní òun là sọ gbogbo àwọn obìnrin ẹni tó ń tọmọ lọ́wọ́ tàbí ẹni tó lóyún sínú ọlọ́run bá lọ́ọ̀ fún fáwọn wọ̀ ó ṣe ẹ̀bẹ̀ lábala yìí ó وعلى الذين lẹ́bí náà ní kíkó náà ó fídíò tuntun àmọ́ mùsùlùmí. àwọn onímọ̀ sọ pé ní àwọn tó kú sílẹ̀ òun náà ní ẹni tó lóyún sínú àti ẹni tó ń fọmọ lọ́wọ́. mọ́ṣálà yìí mọ́ṣálà tó jásí pé àyà àyà fẹ́ pọ̀ ńbẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó sì fẹsẹ̀ nílẹ̀ òun náà ní wípé obìnrin tó bá lóyún sínú àbí tó fi tó ń fọmọ lọ́yàn ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ òun náà ni pé ilé ẹ̀kọ́ yóò mọ fún aláìní oúnjẹ ilé ìta ìsọ fún wa yìí ó yẹ kó lílẹ̀ lọ́dọ̀ àwọn sàlábà àlejò mùsàlùmí sọ̀rọ̀ àwọn ìfẹ́lá bí abdullahi bin abba abdullahi bin ọgbọ anas bin malik àtàwọn bíi náà nínú àwọn sọ̀rọ̀ àwọn arẹ́nì kẹ́kẹ́ nínú àwọn sọ̀rọ̀ tó takò wọn lórí nǹkan tí wọ́n mọ̀ yìí lórí nǹkan tí wọ́n sọ yìí wọ́n sọ lẹ́nu wọ́n dẹ̀ tó fi ṣiṣẹ́ pẹ̀lú pé field